Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà òkèèlà tí òró ń gbé ẹyẹkẹyẹ ní tẹnu bọlẹ̀ jẹun òkè téńté lóṣùmàrè ti ń ṣẹ̀sọ́ ibi gíga là ń bá kíkanjú ibi tó le là ń bọ́mọ ọkùnrin òkè ìdànrè ilé àṣà tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìtàn ohun ìṣẹ̀ǹbáyé níbi tí a ti rí ojúbọ òòṣà omi àpáàrà ojú ẹsẹ̀ agbógun àfihàn owó àtijọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrìn àjò sí òkè ìdànrè jẹ́ ọ̀tàlélẹ́gbẹ̀ta iléeṣẹ́ Kaftan TV Yorùbá ti ṣàkójọpọ̀ wọn pẹ̀lú ọdún òròsùn fún ìwòran yín ó ń bọ̀ lórí ìkànnì Kaftan TV Yorùbá nìkan òròsùn festival ẹ kú ojú lọ́nà ẹ̀. ìran Yorùbá jẹ́ ẹ̀yà kan pàtàkì láàrin àwọn ẹ̀yà yòókù tí ó mọ̀ nípa àṣà àti ìṣe fún ìdí èyí ní ikọ̀ iléeṣẹ́ Kaftan Television Yorùbá ṣèdè kábíyèsí ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà déjì ti ilẹ̀ àkúrẹ́ lálejò kábíyèsí ọba aládétóyìnbó aládé ló sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé fún ikọ̀ iléeṣẹ́ Kaftan television yorùbá gẹ́gẹ́ bí olódùmarè ṣe gbé wọn dé orí àléfà bákan náà ni ìtàn ìlú àkúrẹ́ kò gbẹ́yìn nínú àlàyé kábíyèsí náà tó fi mọ́ ọ̀pọ̀ ìletò àti ìlú mìíràn tí ó rọ̀ mọ́ ìlú àkúrẹ́. more than one thousand years ago. Uh ẹni tó tẹ àkúrẹ́ dó là ń pè ní aṣọ́dẹbóyèdè oríkì ẹ̀ ní aṣọ́dẹbóyèdè bẹ́ẹ̀ torúkọ ẹ̀ gangan ní rẹ̀mílẹ́kún bàbá ẹ̀ ọmọ bíbí Odùduwà ni bẹ́ẹ̀ ó wà nínú oyún nígbà tí bàbá ẹ̀ tó ń pè ní ẹkùn tó sá so Odùduwà dẹ̀ láìkì. Like ẹkùn gan ó dàbẹ̀ pé bí mo ṣe gbọ́ nùtàn long time ago wọ́n ní tí kì bá ṣòro ní fọ́sàn bẹ̀ tó kú nígbà tí ọmọ Rẹ̀mílẹ́kún wà nú oyún so nígbà tí wọ́n wá bí ọmọ Rẹ̀mílẹ́kún bàbá Odùduwà sọ pé because ó dùn gan so wá fìyẹn orúkọ ẹ̀yẹ wá fi sọ pé eléyìí ti rẹ̀ mí ní ẹkún dáàtọ̀ àtọ́ fi ń pè ní ọmọ rẹ̀ mí lẹ́kún so ìgbà dẹ̀ máa kúrò nífẹ̀ẹ́ mo gbàdúrà fún un so dẹ̀ níbi tó bá máa dé ó máa rọ̀ lọ́rùn láyé àtijọ́ there was a time tí wọ́n bá ti jọba two days àti sá ọba òkè ń lò ju a week so wá wà consistent like that wọ́n á gbé fatẹ́ pé ta ni ó máa jọba tó máa tọ́ náà wá sọ pé àjòjì because ṣé ẹ mọ̀ pé ìlú kéékèèké gbà yẹn ọba going to ọba ìjọ like going to like ife. in those days pé kò sí àkúrò tí ju area ibi tá a wà àkúrò ju ọ̀dọ̀pẹ̀tù ìlẹ́mọ eh, ìjọmu àti ibi tá a wà so wọn á sọ pé dáàbò àná fi pe ní náà a lè pè wọn láàjòjì mọ́ sí tá a fi pe ní ifá ní kí wọ́n fi àjòjì so wọ́n dẹ̀ wá dárúkọ àwọn ìlú tí wọ́n so wọ́n á mú. Ifá wa mú ọ̀bà so ọmọ ọlọ́ba ni Ifá wa mú pé kó wá jọba so nígbà tí tó dẹ̀ ń bọ̀ that's why a kì í a kì í ṣe síbí àwọn ló mú síbí wá sí Àkúrẹ́ because eh, ọmọ yẹn sọ pé oníṣìbí tó ń wò lọ́dọọdún olóhùn tún fẹ́ máa wò ní iṣẹ́ òpè tán bá ti ń ṣe èèyàn kì í kò í ṣe bí ìsìn tí èèyàn bá ṣọdún lóyún tí èèyàn bá fẹ́ ṣe nǹkan lè kó sí tó bá gbé káì tó lé five maximum five hours play ní ìsìn twenty five minutes but then tí wọ́n bá ṣe nǹkan lọ́ba ẹ lè máa mọ̀ pé wọ́n ṣe nǹkan àkùrẹ́ lè máa mọ̀ pé wọ́n ṣe nǹkan so a sọ pé ọdún síbi tí wọ́n ń ṣe every year pé òun fẹ́ máa rí every year pé wọ́n á mú ní kí ọdún síbi tẹ̀lé dáàrú àdán kì í ṣe síbi mọ́ ní ọ̀bà so ó tún ó tún mú mo tún gbọ́ nù tán pé Osolo is one of his warriors ìjagunjagun tó bọ́dígáàdì ọmọọba yẹn ni tó bá wá láti ọba tẹ bá history ọsọlọ ẹ mọ̀ pé ó tàn mọ́ ọba so ibẹ̀ náà á fi fún nílé sí ibẹ̀ so kó má jìnnà sí palace so ìgbà tí ó dẹ̀ jọba so a mọ̀ bí Israel ṣe rí àdìgbà tó dìjọba yẹn tó kúrò ń bẹ̀ lọ́ba tún stable irú palace wa ó fèsì àràkálẹ̀ nígbà tí ọmọ ọlọ́ba ìjọba ní ó lóun fẹ́ máa wo ọ̀bà dáadáa wọ́n wá tú wọ́n rí pílánì palace tó wọ́n fèsì dáadáa tí palace fi fèsì ọ̀bà ó tó bá jí láàárọ̀ òun fẹ́ máa wo ọ̀bà so gbogbo condition yẹn kí Àkúrẹ́ lè tùbà kó tùṣẹ anything tí wọ́n ń fẹ́ gbà yẹn tí wọ́n bá tún ti bè lọ́wọ́ Ifá Ifá ní on go ahead so since then ni ọba ṣe máa ń pẹ́ pẹ́ pẹ́ ṣé ò gbé wọn rọ́bà tó lò sixty years ṣé ẹ mọ̀ pé ìgbà tí ṣé ẹ mọ̀ pé táwọn ọmọ dúdú wa bá ti ń kúrò nífẹ̀ẹ́ pẹ̀lú jagunjagun pẹ̀lú olórí nígbà tó ń dé àkúrẹ́ wọ́n bá ọ̀dọ̀pẹ̀tù lákúrẹ́ èèyàn ọlọ́ba ti wà ní ibi tó wà so because of the power tó ní ló overpower everybody even ọ̀dọ̀pẹ̀tù gan ó wá da chief ní under ẹ̀. so nígbà tí ọlọ́wọ̀ tó fẹ́ máa encroach ṣé àwọn pé ìgbà tí ọlọ́wọ̀ fẹ́ máa encroach bó ṣe dé bíi tá bá ṣe ń expand ọba I don't know what happen but we we keep on expanding gbàtòrò ni o ọgbẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ tún ó fẹ́ máa ń kúrò sílẹ̀ wa ibi tí ìjà ti bẹ̀rẹ̀ tí ọlọ́wọ́ ti gbé wa lọ sí court. ìgbà yẹn Àkúrẹ́ nowadays because of civilization ti ṣe pé tí ọmọ ìlú kan bá ti ń dìde wọ́n á sọ pé they are separate they alone they are not kì í ṣe pé a sọ pé kẹ́nìkan wà lọ́ndà but before ìfẹ́dọ̀rẹ́ ìjàrẹ́ ìlara ìgbàrà òkè gbogbo we are one tó jẹ́ pé tá a bá fẹ́ ṣe meeting wàhálà tá a ń pè ní a ní about nineteen courtyard but this is the biggest one ibi náà ti ń ṣe meeting so ìgbà tó lọ́wọ́ gbé wa lọ sí kínní ìgbà ẹni ọba fún bí owó ṣe declaration you know a ní boundary pẹ̀lú ìgbàrá odò títí dé post office ní ìkẹrẹ títí dé ìṣò ṣé ẹ mọ̀ pé àkúrẹ́ ló ní ló wà ní ìṣò they have àkúrẹ́ speaking community wọ́n tún ní ọ̀wọ̀ speaking community so ìgbà tí ìgbà tí wọ́n gbé wa lọ ọlọ́wọ̀ ló gbé wa lọ àwìn so ìgbà tí àwọn òyìnbó sunday náà sọ pé instead of using landmark pé wáyé tá a fi lo river tó ti wà tó jẹ́ pé kò lè kì í ṣe pé a máa máa jà lórí ẹ̀ all the time that's why wọ́n á fi ṣe ọ̀gbẹ̀sẹ̀ river ọ̀gbẹ̀sẹ̀ ṣe boundary between Àkúrẹ́ and Ọ̀wọ̀ but the actual kini adé akọjá adé ìṣó but now because of the river Ogbese that's why that fi lose ìṣó fún Ọ̀wọ̀ so ibi tí boundary wa dé we according to the judgement from Ìgbàrà Odò Ìgbàrà Odò la fi ní la bá ní boundary títí dé Ọ̀pẹ̀sẹ̀ right now according to that judgement ṣé ẹ̀ pé Supreme Court judgement nígbà yẹn stay tí ò bá sẹ́ni tó challenge tí wọ́n bá mú Èkó Ìbàdàn <laughs> ní south west yìí ah, mo rò pé àkúrẹ́ ló tún kàn i mean times of size kì í ṣe development o because àwọn kan develop ju àkúrẹ́ tí but in times of size and population. yorùbá kan orísun kan ayẹyẹ kan ìfẹ́ òòyè ìfẹ́ òòdáyé ibi ojúmọ́ ti má kárí ayé kògá kò bẹ̀rẹ̀ ni wọ́n ń kí wọn nílẹ̀ òye kògá kò bẹ̀rẹ̀ ni wọ́n ń kí wọn nílẹ̀ òdání ilé Ifẹ̀ ilẹ̀ òbúra adé àrè ìtàn ohun ìṣẹ̀ǹbáyé ọdún ọlọ́jọ́ eris masi and reggae rituals and sacrifice drama ìlọ̀jì. Reverend. Ọlọ́jọ́ The Dawn and the Doors. Ó ń bọ̀ lórí ìkànnì Kaftan TV Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. Ní ọ̀pọ̀ ìgbà ni àwọn ènìyàn kò mọ ìdí tí àpèjẹ oyè ọba aládé náà ṣe jẹ́ èyí tí a mọ̀ sí Déjì nínú èyí ni ọba aládé náà ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé ìdí tí àpèjẹ oyè wọn fi ń jẹ́ Déjì ti ilẹ̀ Àkúrẹ́. ọba àràkálẹ̀ tí mo ìṣeré mo ṣe gbọ́ nínú ìtàn ni o ọba àràkálẹ̀ àti ọba ọwá of they are brothers so ìgbà tí àràkálẹ̀ tó lọ kí ọwá nílé ìṣà ni ọwá ní kó wá jókòó sí. Si, ẹsẹ̀ ń ó ní adéhùn ti dá méjì so ibi tí from Arakalẹ̀ náà ti ń pè náà ti ń pè ní Déjì of Àkúrẹ́. onísà ti ìlú Àkúrẹ́ olóyè gíga Olúfẹ́mi Sunday Olúbọdún náà kí ọ̀rọ̀ kábíyèsí Deji ti ilẹ̀ Àkúrẹ́ lẹ́yìn nípa àlàyé díẹ̀ tí wọ́n ṣe fún wa lórí bí ìlú Àkúrẹ́ ti jẹ́. tó bá jẹ́ pé a fọ́lọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láyé àtijọ́ hmm, kábíyèsí àti olísà ló jọ ń ṣèjọba hmm, olísà òun ló ní àwọn ìjòyè kábíyèsí ló ní olísà so ẹnu olísà ni kábíyèsí máa gbọ́ gbogbo nǹkan tó ń lọ lákùrẹ́ nǹkan tó olísà bá dẹ̀ ti sọ. So, fún àwọn òjòyè náà láti gbà gẹ́gẹ́ bí àṣẹ ṣùgbọ́n bó ṣe ń lọ ẹnu onísà ní déjì ti máa gbọ́ so being that mo ṣe fẹ́ débẹ̀ ní ìsinmi ilé mọ́ báyà relationship wa àti gbogbo but màá ṣiṣẹ́ láti jẹ́ pé kí ìṣòwò pọ̀ wa ó ṣiṣẹ́ dáadáa fún ìgbéga Àkúrẹ́ so because gbogbo àwọn nígbàgbọ́ pé àwa ṣiṣẹ́ fàkúrẹ́ ni kì í ṣe pé àwa ṣiṣẹ́ sàpò ara wa. ṣé ìlú kì í wà kó má ní èèwọ̀ kábíyèsí ṣe àlàyé ní ṣókí àwọn èèwọ̀ tí ó wà ní ìlú àkúrẹ́ ní pàtàkì tí ó wà ní ààfin tí ó sì bá àwọn ọba àti gbogbo ọmọ àkúrẹ́ wí lára àwọn ìlú tí ó bá ìlú àkúrẹ́ ṣàgbé bákan náà kò gbẹ́yìn nínú àlàyé kábíyèsí Déjì ti ìlú àkúrẹ́. because of ayé tó ń pè ní ayé òyìnbó tó ń pè ní civilization àwọn èèwọ̀ tí a wá gbọ́njú báǹsì ni pé nígbà tí mo ti débí tó bá ń bọ̀ ní palace obìnrin tó bá kì í ṣe olórí wọ́n máa cover irun wọ́n á cover orí wọn wá lo ẹ̀jẹ̀ tí wọ́n bá dẹ̀ fẹ́ wọ palace ó lọ́nà obìnrin ó lọ́nà ọkùnrin so tí ọba kò kì í rí kò kì í kò kì í rí ọmọ tuntun until three months after three months. àwọn olóyè náà tó bá ti wọ́n pe kíní tí tí olóyè pàtàkì bá joyè àwọn kan máa ń dá iná ara pọ́n ṣe traditional something tó jẹ́ pé tó bá ti ṣe yẹn wọn kì í bí ọba náà ni wọn kì í rí òkú so irú ọba Àkúrẹ́ ìsìn snow no. oríṣiríṣi àwọn ọdún ìbílẹ̀ ni ó wà ní ìlú Àkúrẹ́ tí ó jẹ́ èyí tí tọmọdé tàgbà sì ń gbé lárugẹ gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. ọdún tí a ń ṣe ní ní Àkúrẹ́ a ń ṣe ọdún ilé fúnta kí n tó dórí oyè wọn oyè mẹ́kúndé iná máa ń ṣe ṣé àwa a sọ pé ọdún wo ló lè ṣe pàtàkì tó jẹ́ pé tá a jẹ́ ọdún ìbílẹ̀ instead of oyè mẹ́kúndé Àkúrẹ́ dé. Eh, Ìlara Day eh, Ijù Day sí àwádẹ̀ ní history bí ọlọ́jọ́ so àwájú wa wá sọ pé ká máa ṣe ilé ìfúnta ilé ìfúnta yẹn jẹ́ tí láyé àtijọ́ tí sẹ́yìn kọ́ bá ọba nìkan ló ń ṣẹjọ́ kò sí ìjọba so tán bá ti wá ṣe ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tó wá da àsìkò ilé fún ta wọ́n á wọlé wọ́n á sinmi fún seven days so tó bá ti jáde wọ́n á ní wọ́n wọlé ilé fún ta tó bá ti jáde ilé fún ta yẹn ọjọ́ ìlà wa ń ṣe ilé fún ta so ó tún jẹ́ ọdún pàtàkì tó jẹ́ pé Àkúrẹ́ ti ń ṣe láti nǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn sìn last year kòró I mean the because of the pandemic ni ò jẹ́ ká ṣe so lọ́dún yìí bá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a ṣe ṣe so àwọn àwọn ọdún tó wà àwọn ọdún ọdẹ eégún ọmọjàwọ eh, gbogbo ọdún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó pọ̀ àṣà pọ̀ yẹn pé nowadays àwọn òyìnbó ló. You know, ló wá ló ń tra àti pa àwọn àṣà àwọn àṣà wọ̀nyẹn nú so àwa ń tra àti tún gbé sókè nsìn pé kò yẹ kí àṣà ìbílẹ̀ wa kó parun bẹ́gọ́ nílò òyìnbó gan àṣà wọn ò parun ìbí náà lágbára ọlọ́run kò ní parun kábíyèsí wa lo àsìkò náà láti gba gbogbo ọmọ àkúrẹ́ níyànjú lórí àwọn ohun àmúyẹ tí ó ṣe pàtàkì láti ọ̀dọ̀ olórí tẹlẹ́mù ní ìlú àkúrẹ́ ètò yìí wá sójú ìwòran yín láti iléeṣẹ́ Kaftan television yorùbá ó wà fún gbígbé àṣà àti ìṣe wa lárugẹ nílẹ̀ yorùbá káàkiri ilẹ̀ káàrọ̀ oòjíire ẹ kàn sí ẹ̀ka ìṣètò iléeṣẹ́ Kaftan television yorùbá láti gbé gbogbo àṣà àti àwọn ọdún ìbílẹ̀ yín lárugẹ lọ́lọ́kan òòjọ̀kan tí ó sì wọ̀n káàkiri sí gbogbo ènìyàn. òkèlà tí òró ń gbé ẹyẹkẹyẹ ní tẹnu bọlẹ̀ jẹun òkè téńté lóṣùmàrè ti ń ṣẹ̀sọ́ ibi gíga là ń bá kíkanjú ibi tó le là ń bọ́ ọmọkùnrin òkè ìdànrè ilé àṣà tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìtàn ohun ìṣẹ̀ǹbáyé níbi tí a ti rí ojúbọ òòṣà omi àpáàrà ojú ẹsẹ̀ agbógun àfihàn owó àtijọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìrìn àjò sí òkè ìdànrè jẹ́ ọ̀tàlélẹ́gbẹ̀ta àtẹ̀gùn ǹjẹ́ ẹ tilẹ̀ mọ̀ pé ìdànrè aládé òun àtọ́ ni wọ́n jọ kúrò lókè ìdànrè ìwọ̀nyí àtàwọn ọ̀pọ̀lọpọ̀ ohun tó yẹ kẹ́ ẹ̀ mà. Kaftan TV Yoruba ti ṣàkójọpọ̀ wọn pẹ̀lú ọdún òròsùn fún ìwòran yín. ó ń bọ̀ lórí ìkànnì Kaftan TV Yorùbá nìkan òròsùn festival ẹ ojú lọ́nà ẹ̀. Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.